ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. oore ọ̀fẹ́ ìyanu a ó kà láti inú ìwé Tímótì kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ ìkẹsàn-án ó kà báyìí wípé wọ́n á fẹ́ máa kọ́ni ní òfin bẹ́ẹ̀ sì ni wọn kò mọ ohun tí wọ́n ń sọ ohun tí wọ́n sì ń sọ pẹ̀lú ìdánilójú kò yé wọn a mọ̀ pé òfin jẹ́ ohun tí ó dára bí kò ṣe àwọn oníwàkiwà àti àwọn alágídí àwọn aláìbọ̀wọ̀ fún Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn oníbàjẹ́ àti àwọn aláìbìkítà fún ohun mímu àwọn tí wọ́n máa ń lu bàbá àti ìyá wọn. ẹnìkan bi olùṣọ́ àgùntàn John Wesley rí wípé báwo ni ó ṣe máa ń ṣe tí ó filẹ̀ ti ní àṣeyọrí púpọ̀ ní wíwàásù fún àwọn ènìyàn àti ní rírí wípé wọ́n di ẹni ìgbàlà ó sọ wípé nígbàkúìgbà tí òun bá dé ìlú tàbí agbègbè kan òun á bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ènìyàn tó wà níbẹ̀ nípa òfin ọlọ́run fún àwọn ọjọ́ púpọ̀ ó sọ wípé òun máa ń rí wípé ìwà àti ìwòye àwọn ènìyàn náà yóò bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ wọ́n sì di ẹni tí kò rárá gbà á mọ́ nítorí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní rí bí àwọn ṣe jẹ̀bi tó nígbà tí òun bá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ó ní wípé nígbà tí òun bá rí eléyìí òun á wá bẹ̀rẹ̀ sí ní fi yé wọn ìyìn rere òun ó sì bẹ̀rẹ̀ sí ní fi hàn wọ́n oore ọ̀fẹ́ ọlọ́run àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni yóò ronúpìwàdà nítorí wípé nípa òfin wọ́n ti kọ́kọ́ rí wípé àwọn jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti bí àwọn ṣe ya ẹlẹ́ṣẹ̀ tó nígbà náà wọ́n rí ìgbàlà kúrò lọ́wọ́ òdodo ara ẹni ènìyàn tó jẹ́ ẹni tó ń ṣògo nínú òdodo ara rẹ̀ kò lè rí orí ọ̀fẹ́ ọlọ́run gbà ṣùgbọ́n nípa òfin a gbà wá kúrò nínú lọ́wọ́ òdodo ara ẹni kí a bá lè gba oore ọ̀fẹ́ ọlọ́run ẹnìkan ṣoṣo tí kò ní jẹ̀bi lábẹ́ òfin ni ẹni tí ó bá ń rìn ní inú ẹ̀mí tí ó sì ń so èso ti ẹ̀mí. gẹ́gẹ́ bí ìwé Gàlátíà orí karùn-ún ẹsẹ̀ kejìlélógún àti ìkẹtàlélógún ti sọ wípé lòdì sí àwọn eléyìí kò sí òfin kankan. bóyá tí ẹnìkan bá tilẹ̀ kà nípa òfin nínú májẹ̀mú láéláé tí ó sì rò wípé òun jẹ́ aláìlábàwọ́n nítorí wípé òun ti pa gbogbo òfin mẹ́wẹ̀ẹ̀wá mọ́ irú ẹni bẹ́ẹ̀ nílò láti ka òfin kà nípa òfin ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ níbi kristi olúwa fúnra rẹ̀ ti sọ tí ẹ bá kà láti inú ìwé matthew orí karùnún dé orí ìkeje tí ẹ sì rí bí òfin ọlọ́run ṣe rí ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ níbi tí jésù fúnra rẹ̀ ti ṣàlàyé bí ọlọ́run fúnra rẹ̀ ṣe fi ọwọ́ òkùnkùn dùn mú láì àdàlù ènìyàn kò sí ẹnikẹ́ni tí ó fẹ́ jẹ́ olóòótọ́ tí kò ní jẹ̀bi tí kò bá ti rí oore ọ̀fẹ́ eléyìí tí ẹ̀mí mímọ́ ń fi fúnni gbà kò sí ẹnikẹ́ni tí ó lè sọ wípé òun ò tíì ní ìfẹ́kùfẹ́ ní ọkàn òun rí tàbí kí òun kórìíra tàbí kó lo ọ̀rọ̀ tí kò yẹ tàbí kí ó gbẹ̀san nígbà tí a bá ṣẹ̀ nígbà tí ẹnikẹ́ni tí ó bá ń gbé nínú òdodo ara ẹni lábẹ́ májẹ̀mú láéláé bá wá sí inú májẹ̀mú tuntun tí ó sì rí òfin eléyìí tí Jésù Olúwa fi fún ni yóò di ẹni tí a gbàlà kúrò ní ọwọ́ òdodo ara ẹni yóò sì ṣe tán láti gba oore ọ̀fẹ́ Ọlọ́run mo gbàgbọ́ wípé ọ̀kan gbòógì nínú ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wa onígbàgbọ́ tí a ò fi rí gbà lọ́wọ́ ọlọ́run nígbà tí a bá béèrè ni wípé a wá à ń béèrè lọ́wọ́ ọlọ́run àwọn ohun tí a nílò nínú ìṣògo nínú òdodo ara ẹni ṣùgbọ́n ìṣògo nínú òdodo ara ẹni kò dára rárá nítorí pé bíbélì sọ wípé gbogbo òdodo wa ó dàbí àkísà ẹlẹ́gbin ní iwájú olúwa nígbà tí a bá fi ara wa wé àwọn ẹlòmíràn a lè ríra wa bí olódodo ṣùgbọ́n nígbà tá a bá fi ara wa wé òdodo àti òfin ọlọ́run pípé a ó rí wípé a ò lè jẹ́ olódodo tí a bá sì ń gbé nínú oore ọ̀fẹ́ ọlọ́run láti gbé ìgbé ayé tí kò lábàwọ́n a ò lè jẹ́ ẹni tó ń ṣe ògo nínú òdodo ara ẹni ohun kan tí a lè ṣe ni láti máa fi ògo fún ọlọ́run nítorí wípé a ó gbà wípé láìsí ìrànwọ́ ọlọ́run a kò ní agbára láti pa òfin rẹ̀ mọ́ máa lọ sínú ayé lónìí kí o máa mọ̀ wípé ẹni tí ó rí ọ̀fẹ́ ọlọ́run gbà tí ó sì ń ṣe àmúlò rẹ̀ ni àwọn ẹni tí a ti kọ́kọ́ gbà kúrò lọ́wọ́ ìṣògo nínú òdodo ara ẹni àwọn ẹni tí ó ń gbé nípa oore ọ̀fẹ́ ọlọ́run wọn ò lè ṣe ògo nínú òdodo ara ẹni wọn ò lè jẹ́ ẹni tí ó ń dá ẹnì kejì lẹ́jọ́ nígbà tí ó bá kùnà nítorí wípé àwọn tìkára wọn mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ ọlọ́run ni àwọn fi ń dúró tí o bá fẹ́ rí oore ọ̀fẹ́ ọlọ́run gbà láti gba ìdáríjì nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ àti agbára láti máa dúró ṣinṣin nínú olúwa béèrè lọ́wọ́ ọlọ́run láti dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ó ti san ìdíyelé fún ẹ̀ṣẹ̀ rẹ kí o bá lè di ẹni ìgbàlà nígbà tí o bá gbà gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tí ìwọ bá ti gba oore ọ̀fẹ́ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí o sì ti rí ìdáríjì gbà máa lọ sínú ayé lónìí kí o máa kún fún ọpẹ́ àti ayọ̀ fún ojú eléyìí tí o yẹ fún tí o wà ọ rí. Àdúrà Jésù Olúwa mo dúpẹ́ nítorí tí o ṣètò láti gbà mí là nígbà tí n kò tilẹ̀ mọ nǹkan ohun tí mo nílò ohun kan tí mò ń sọ ni wípé ẹ ṣé o fẹ́ fi ayé rẹ fún Jésù bí Olúwa àti Olùgbàlà rẹ gba àdúrà yìí tẹ̀lé mi báyìí sọ wípé Jésù Olúwa mo dúpẹ́ fún ìrúbọ rẹ láti rà mí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ mi gbogbo lónìí mo fi ayé mi fún ọ mo ṣí ilẹ̀kùn ọkàn mi sílẹ̀ fún ọ wọnú ayé mi wá kí o sì máa gbé bẹ̀ mo gbà ọ ní olúwa àti olùgbàlà mi jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní ti ọwọ́ ẹ̀mí mímọ́ rẹ darí mi gba àkóso ayé mi àmín tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi à ń gbà ọ níyànjú láti darapọ̀ mọ́ ìjọ ọlọ́run eléyìí tí ó gba bíbélì gbọ́ tó bá wà ní agbègbè rẹ ó lè kàn sí wa lẹ́yìn ó lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ó kà jáde lópin ẹ̀kọ́ yìí àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé lúùkù orí kọkànlélógún àti orí kejìlélógún ẹ máa bá wa kà lọ. lúùkù orí kọkànlélógún bí jésù ti gbé ojú sókè orí àwọn ọlọ́rọ̀ bí wọ́n ti ń da owó ọrẹ wọn sínú àpò ìṣúra ó wá rí tálákà opó kan tí ó fi kọ́bọ̀ méjì síbẹ̀ ó ní. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé owó ọrẹ tálákà opó yìí ju ti gbogbo àwọn yòókù lọ nítorí gbogbo àwọn yòókù mú ọrẹ wá nínú ọ̀pọ̀ ohun tí wọ́n ní ṣùgbọ́n ohun tí ó jẹ́ aláìní ó mú gbogbo ohun tí ó fi ẹ̀mí tẹ̀ wá. àwọn kan ń sọ̀rọ̀ nípa tẹ́ḿpìlì wọ́n ń sọ nípa àwọn òkúta dáradára tí wọ́n fi ṣe é lọ́ṣọ̀ọ́ àti ọrẹ tí wọ́n mú wá fún ọlọ́run jésù bá dáhùn pé. ẹ rí gbogbo nǹkan wọ̀nyí ọjọ́ ń bọ̀ nígbà tí kò ní sí òkúta kan lórí èkejì tí a kò ní wó lulẹ̀. wọ́n bi í pé. olùkọ́ni nígbà wo ni gbogbo nǹkan wọ̀nyí yóò ṣẹ kí ni yóò sì jẹ́ àmì nígbà tí wọn yóò bá fi ṣẹ. ó dá wọn lóhùn pé. ẹ ṣọ́ra kí a má ṣe tàn yín jẹ nítorí ọ̀pọ̀ yóò wá ní orúkọ mi tí wọ́n yóò wí pé èmi ni mẹ̀sáyà àti pé àkókò náà súnmọ́ tòsí ẹ má tẹ̀lé wọn nígbà tí ẹ bá gbúrò ogun àti ìrúkèrúdò ẹ má jẹ́ kí ó dẹ́rù bà yín nítorí dandan ni kí nǹkan wọ̀nyí kọ́kọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n òpin kò ní tí ì dé. ó tún fi kún un fún wọn pé. orílẹ̀-èdè kan yóò máa gbógun ti èkejì bẹ́ẹ̀ ni ìjọba kan yóò sì máa gbógun ti èkejì ilẹ̀ yóò mì tìtì ìyàn àti àjàkálẹ̀ àrùn yóò wà ní ibi gbogbo ohun ẹ̀rù àti àwọn àmì ńlá yóò hàn lójú ọ̀run kí gbogbo èyí tó ṣẹlẹ̀ wọn yóò dojúkọ yín wọn yóò ṣe inú nibíni sí yín wọn yóò fà yín lọ sí inú ilé ìpàdé àti sínú ẹ̀wọ̀n wọn yóò fà yín lọ síwájú àwọn ọba àti àwọn gómìnà nítorí orúkọ mi àǹfààní ni èyí yóò jẹ́ fún yín láti jẹ́rìí nítorí náà ẹ má ronú tẹ́lẹ̀ ohun tí ẹ ó sọ láti dáàbò bo ara yín nítorí èmi fúnra mi ni wọn ò fi ọ̀rọ̀ sí yín lẹ́nu n ó sì fún yín ní ọgbọ́n tí ó fi jẹ́ pé ẹnikẹ́ni nínú gbogbo àwọn tí ó lòdì sí yín kò ní lè kò yín lójú tàbí kí wọ́n rí ohun wí sí yín àwọn òbí yín àti àwọn arákùnrin yín àwọn ẹbí yín àti àwọn ọ̀rẹ́ yín yóò kọ̀ yín wọn yóò sì pa òmíràn nínú yín gbogbo ènìyàn ni yóò kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n irun orí yín kankan kò ní í ṣègbé ẹ ó gba ọkàn yín là nípa ìdúróṣinṣin yín nígbà tí ẹ bá rí i tí ogun yí ìlú Jerusalem ká kí ẹ mọ̀ pé àkókò tí yóò di ahoro súnmọ́ tòsí nígbà náà ni kí àwọn tí ó bá wà ní Jùdíà sá lọ sórí òkè kí àwọn tí ó bá wà nínú ìlú sá kúrò níbẹ̀ kí àwọn tí ó bá wà nínú abúlé má sá wọ inú ìlú lọ nítorí àkókò ẹ̀san ni àkókò náà nígbà ohun gbogbo tí ó wà ní àkọsílẹ̀ yóò ṣẹ àwọn obìnrin tí ó lóyún àti àwọn tí ó ń tọ́ ọmọ lọ́wọ́ gbé nítorí ìdààmú púpọ̀ yóò wà ní ayé ìbínú ọlọ́run yóò wà lórí àwọn ènìyàn yìí idà ni a ó fi pa wọ́n a ó kó wọn ní ìgbèkùn lọ sí gbogbo orílẹ̀-èdè àwọn tí kìí ṣe júù yóò wó ìlú jerusalem palẹ̀ títí àkókò tí a fi fún wọn yóò fi pé àmì yóò yọ ní ojú oòrùn àti ní ojú òṣùpá àti lára àwọn ìràwọ̀ àwọn orílẹ̀-èdè yóò dààmú nígbà tí wọ́n bá gbọ́ tí òkun ń hó tí ó ń ru sókè àwọn ènìyàn yóò kú sára nítorí ìbẹ̀rù nígbà tí wọ́n bá rí ohun tí ń bọ̀ wá ṣẹlẹ̀ sí ayé nítorí gbogbo ẹ̀dá ojú ọ̀run ni a ó mì tìtì nígbà náà ni wọn ó rí ọmọ ènìyàn tí ó máa bọ̀ nínú ìkúùkù pẹ̀lú agbára àti ògo ńlá ẹ jẹ́ kí inú yín kí ó dùn kí ẹ wá máa yan nígbà tí gbogbo nǹkan wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ nítorí àkókò òmìnira yín ni ó súnmọ́ tòsí. ó pa òwe kan fún wọn ó ní ẹ wo igi ọ̀pọ̀tọ́ àti gbogbo igi yòókù nígbà tí ẹ bá rí i tí wọ́n bá rúwé ẹ̀yin fúnra yín mọ̀ pé àkókò ẹ̀rùn dé bẹ́ẹ̀ náà ni nígbà ẹ bá rí i tí gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ìjọba ọlọ́run súnmọ́ tòsí mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ìran yìí kò ní kọjá lọ kí gbogbo nǹkan wọ̀nyí tó ṣẹ ọ̀run àti ayé yóò kọjá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò ní kọjá lọ ẹ ṣọ́ra yín kí ẹ má jẹ́ kí ayẹyẹ tàbí ìfiṣòfò tàbí ọtí mímu àti àní ààyè gba ọkàn yín tí ó fi jẹ́ pé lójijì ni ọjọ́ náà yóò dé bá yín bí ìgbà tí tàkúté bá mú ẹran nítorí ọjọ́ náà yóò dé bá gbogbo ènìyàn tí ó wà ní ayé ẹ máa ṣọ́nà kí ẹ máa gbàdúrà nígbà gbogbo pé kí ẹ lè lágbára láti borí gbogbo àwọn ohun tí ó ń bọ̀ wá ṣẹlẹ̀ kí ẹ sì lè dúró níwájú ọmọ ènìyàn. ní ọ̀sán jésù a máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú tẹ́ḿpìlì lálẹ́ a lọ sùn ní orí òkè ólífì gbogbo ènìyàn a máa tètè jí láti lọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú tẹ́ḿpìlì. lúùkù orí kejìlélógún ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún àìwúkàrà tí à ń pè ní àjọ̀dún ìrékọjá àwọn olórí àlùfáà àti àwọn amòfin wá ọ̀nà bí wọn yóò ti ṣe pa jésù nítorí wọ́n bẹ̀rù àwọn ènìyàn sátánì wá wọ ẹnu júdásì tí à ń pè ní iskariotu ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá ó bá lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì láti bá wọn sọ̀rọ̀ bí ọwọ́ wọn yóò ṣe tẹ Jésù inú wọn dùn wọ́n bá ṣe ètò láti fún un ní owó ó gbà bẹ́ẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí í wá àkókò tí ó wọ̀ láti fi Jésù lé wọn lọ́wọ́ lọ́nà tí ọ̀pọ̀ ènìyàn kò fi ní mọ̀ nígbà tí ó di ọjọ́ àjọ̀dún àìwúkàrà ní ọjọ́ tí wọ́n ní láti pa ẹran àsè ìrékọjá jésù rán pétérù àti jòhánù ó ní. ẹ lọ ṣe ìtọ́jú ohun tí a ó fi jẹ àsè ìrékọjá. wọ́n bi í pé. níbo ni o fẹ́ kí a lọ ṣe ètò sí. ó bá dá wọn lóhùn pé. nígbà tí ẹ bá wọ inú ìlú ọkùnrin kan tí ó ru ìkòkò omi yóò pàdé yín ẹ tẹ̀lé e. ẹ bá wọ inú ilé tí ó bá wọ̀ kí ẹ sọ fún baálé ilé náà pé olùkọ́ni sọ pé níbo ni yàrá ibi tí òun ó ti jẹ àṣèrékọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn òun wà yóò fi yàrá ńlá kan hàn yín ní òkè pẹ̀tẹ́ẹ̀sì tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ níbẹ̀ ni kí ẹ ṣe ètò sí. ni wọ́n bá lọ wọ́n rí ohun gbogbo bí jésù sọ fún wọn wọ́n sì tọ́jú gbogbo nǹkan fún àsè ìrékọjá. nígbà tí ó tó àkókò oúnjẹ ó jókòó láti jẹun pẹ̀lú àwọn àpòstélì rẹ̀ ó sọ fún wọn pé ó ti mú mi lọ́kàn púpọ̀ láti jẹ́ àṣẹ ìrékọjá yìí pẹ̀lú yín kí n tó jìyà nítorí mo sọ fún yín pé n kò tún ní jẹ́ mọ́ títí di àkókò tí yóò fi ní ìtumọ̀ tí ó pé ní ìjọba ọlọ́run. ó bá mú ife ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ní. ẹ gba èyí kí ẹ pín láàrin ara yín nítorí mo sọ fún yín pé láti àkókò yìí lọ n kò tún ní mu nínú èso àjàrà mọ́ títí ìgbà tí ìjọba ọlọ́run yóò fi dé. ó bá mú búrẹ́dì ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bù ú ó bá fún wọn ó ní. èyí ni ara mi tí a fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi. bákan náà ni ó gbé ife fún wọn lẹ́yìn oúnjẹ ó ní. ife yìí ni májẹ̀mú titun tí ọlọ́run bá yín dá pẹ̀lú ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín ṣùgbọ́n ṣá o ẹni tí yóò fi mí fún àwọn ọ̀tá ń bá mi tọwọ́ bọwọ́ níbi oúnjẹ yìí ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí ó ti yan ìpín tirẹ̀ ṣùgbọ́n ẹni tí yóò fi lé àwọn ọ̀tá lọ́wọ́ gbé. wọ́n wá bẹ̀rẹ̀ sí wádìí láàrin ara wọn pé ta ni ìbàjẹ́ nínú wọn tí yóò dán irú rẹ̀ wò. ìjiyàn kan wà láàrin àwọn ọmọ ẹ̀yìn pé ta ni ó jẹ́ ẹni pàtàkì jùlọ. jésù sọ fún wọn pé. àwọn ọba àwọn orílẹ̀-èdè aláìgbàgbà máa jẹ ọlá lórí wọn àwọn aláṣẹ wọn ni wọ́n ń pè ní olóore wọn ṣùgbọ́n tiyín kò ní rí bẹ́ẹ̀ ẹni tí yóò bá jẹ́ ẹni tí ó ṣe pàtàkì jùlọ nínú yín ní láti dàbí ọmọ tí ó kéré jùlọ ẹni tí yóò jẹ́ aṣáájú ní láti máa ṣe bí ìránṣẹ́ nítorí ta ni ènìyàn pàtàkì ẹni tí ó jókòó tí ó ń jẹun ni tàbí ẹni tí ó ń ṣe ìránṣẹ́ mo ṣe bí ẹni tí ó ń jẹun ni ṣùgbọ́n èmi wà láàrin yín bí ẹni tí ó ń ṣe ìránṣẹ́ ẹ̀yin ni ẹ dúró tì mí ní gbogbo àkókò ìdánwò mi gẹ́gẹ́ bí bàbá mi ti fi ìjọba fún mi bẹ́ẹ̀ ni èmi náà fi ìjọba fún yín kí ẹ lè bá mi jẹ kí ẹ sì bá mi mu nínú ìjọba mi kí ẹ sì jókòó lórí ìtẹ́ láti máa ṣe ìdájọ́ ẹ̀yà Ísírẹ́lì méjìlá Símónì Símónì ṣọ́ra o Sátánì ti gba àṣẹ láti dán gbogbo yín wò bí ìgbà tí ènìyàn bá ń fẹ́ fùlùfùlù kúrò lára ọkà ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ Símónì pé kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀ nígbà tí ìwọ bá ronúpìwàdà mú àwọn arákùnrin rẹ lọ́kànlé ṣùgbọ́n pétérù dáhùn pé. olúwa mo ṣetán láti bá ọ wẹ̀wọ̀n àti láti bá ọ kú. ṣùgbọ́n jésù dáhùn pé. pétérù mò ń sọ fún ọ pé kí àkùkọ tó kọ lálẹ́ yìí ẹ̀ẹ̀mẹ́ta ni ìwọ sọ pé o kò mọ̀ mí rí. ó wáá sọ fún wọn pé. nígbà tí mo rán yín níṣẹ́ tí mo sọ fún yín pé kí ẹ má mú àpò owó àti igbá báárà lọ́wọ́ àti pé ẹ má wọ bàtà kí ni ohun tí ẹ ṣe aláìní wọ́n dáhùn pé. kò sí. ó wá sọ fún wọn pé. ṣùgbọ́n ní àkókò yìí ẹni tí ó bá ní àpò owó kí ó mú un lọ́wọ́ ẹni tí ó bá ní igbá báárà kí òun náà gbé e lọ́wọ́ ẹni tí kò bá ní idà kí ó ta ẹ̀wù rẹ̀ kí ó fi ra idà kan nítorí mo wí fún yín pé ohun gbogbo tí a ti kọ sílẹ̀ nípa mi ní láti ṣẹ pé a kà á kún àwọn arúfin ohun tí a sọ nípa mi yóò ṣẹ wọ́n sọ fún un pé olúwa wò ó idà méjì nìyí ó sọ fún wọn pé ó tó jésù bá jáde lọ sórí òkè ólífì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tẹ̀lé nígbà tí ó dé ibẹ̀ ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò. ó bá kúrò lọ́dọ̀ wọn ó lọ síwájú díẹ̀ sí i ó kúnlẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí í gbàdúrà ó ní. bàbá bí o bá fẹ́ mú kí ife kíkorò yìí fò mí ru ṣùgbọ́n ìfẹ́ tèmi kọ́ ìfẹ́ tìrẹ ni kí ó ṣẹ. áńgẹ́lì kan yọ sí i láti ọ̀run láti ràn án lọ́wọ́ pẹ̀lú ọkàn wúwo ó túbọ̀ gbàdúrà gidigidi òógùn ojú rẹ̀ dàbí kí ẹ̀jẹ̀ máa kán bọ́ sílẹ̀ ó bá dìde lórí àdúrà ó lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó rí wọn tí wọ́n ń sùn nítorí àárẹ̀ ìbànújẹ́ ó sọ fún wọn pé. ẹ̀ ń sùn ni. ẹ dìde kí ẹ máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò. bí jésù ti ń sọ̀rọ̀ ni àwọn ènìyàn bá dé júdásì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ni ó ṣíwájú wọn ó bá súnmọ́ jésù ó fi ẹnu kò ó ní ẹ̀rẹ̀kẹ́ jésù sọ fún un pé. júdásì ó sì fi ẹnu kò ọmọ ènìyàn ní ẹ̀rẹ̀kẹ́ láti fi lé àwọn ọ̀tá lọ́wọ́. nígbà tí àwọn tí ó wà pẹ̀lú jésù rí i wọ́n ní. olúwa ṣé kí a fa idà yọ. ni ọ̀kan nínú wọn bá sá ẹrú olórí àlùfáà kan ó bá gé e ní etí ọ̀tún ṣùgbọ́n jésù sọ fún un pé. ẹ fi wọn sílẹ̀. ó bá fọwọ́ kan etí ẹrú náà etí náà sì san ó wá sọ fún àwọn olórí àlùfáà àti àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn àgbà tí wọ́n wá mú un pé. ọlọ́ṣà ni ẹ pè mí ni tẹ́ fi kó idà àti kùmọ̀ wá ṣé bí ojoojúmọ́ ni mo wà pẹ̀lú yín nínú tẹ́ḿpìlì ẹ kò ṣe fọwọ́ kàn mí ṣùgbọ́n àkókò yín àti ti aláṣẹ òkùnkùn nìyí. wọ́n bá mú jésù wọ́n fà á lọ sí ilé olórí àlùfáà ṣùgbọ́n pétérù ń tẹ̀lé wọn lókèèrè àwọn kan dá iná sáàrin agbo ilé wọ́n jókòó yí i ká pétérù náà wà láàrin wọn ọmọdébìnrin kan wá rí i ó tẹjú mọ́ ó ní. ọkùnrin yìí wà pẹ̀lú jésù. ṣùgbọ́n pétérù sẹ́ ó ní n kò tilẹ̀ mọ ọkùnrin yìí. nígbà tí ó ṣe díẹ̀ ẹlòmíràn tún rí i ó ní. ìwọ náà wà láàrin wọn. ṣùgbọ́n pétérù ní. ọkùnrin yìí n kò sí níbẹ̀. nígbà tí ó tó bí wákàtí kan ọkùnrin kan tó sọ pẹ̀lú ìdánilójú pé. láìsí àní-àní ọkùnrin yìí wà pẹ̀lú jésù nítorí ará gálílì ni. ṣùgbọ́n pétérù dáhùn pé ọkùnrin yìí n kò mọ ohun tí ò ń sọ. lẹ́sẹ̀kẹsẹ̀ ó fẹ́rẹ̀ má tí ìdákẹ́ ọ̀rọ̀ tí ń sọ àkùkọ bá kọ. olúwa yí padà ó wo pétérù pétérù wá rántí ọ̀rọ̀ olúwa nígbà tí ó sọ fún un pé. kí àkùkọ tó kọ lálẹ́ yìí ìwọ yóò sẹ́ lẹ́ẹ̀mẹ́ta. pétérù bá jáde lọ ó bú sẹ́kún ó bẹ̀rẹ̀ sí í hú gan-an. àwọn ọkùnrin tí wọ́n ń sọ jésù fi ṣe ẹlẹ́yà wọ́n sì ń lù ú wọ́n daṣọ bò ó lójú wọ́n wá ń bi í pé. sọ ẹni tí ó lù ọ́ sọ ẹni tí ó lù ọ́ sọ ẹni tí ó lù ọ́. bẹ́ẹ̀ ni wọ́n ń sọ oríṣiríṣi ìsọkúsọ sí i. nígbà tí ilẹ̀ mọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin péjọ wọ́n fa Jésù lọ síwájú ìgbìmọ̀ wọn wọ́n bi í pé. sọ fún wa ṣé ìwọ ni mìsáyà náà. ó dá wọn lóhùn pé bí mo bá sọ fún yín ẹ kò ní gbàgbọ́ bí mo bá sì bí yín ní ìbéèrè ẹ kò ní dáhùn láti àkókò yìí ọmọ ènìyàn yóò jókòó lọ́wọ́ ọ̀tún ọlọ́run olódùmarè. gbogbo wọn wá bí pé. ṣé ìwọ wá ni ọmọ ọlọ́run. ó dá wọn lóhùn pé. ẹnu ara yín ni ẹ fi sọ pé èmi ni. ni wọ́n bá dáhùn pé. ẹlẹ́rìí wo ni a tún wá nítorí àwa fúnra wa ti gbọ́ ọ̀rọ̀ tí ó fi ẹnu ara rẹ̀ sọ ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244